إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يلل فلا هادي له وأشهد ولا لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يقول سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad ní òní a fẹ́ ṣe àlàyé àṣetúnṣe lórí ohun tí mo pè ní ìbátan oòrùn àsìkò irun àti kíbla ọ̀rọ̀ àsìkò irun àti kíbla kìí ṣe ọ̀rọ̀ kan tí a sọ pé àwọn onímọ̀ nìkan ni wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ gbogbo kírunkírun ló gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ àsìkò irun àti kíbla nítorí pé tá a bá tiẹ̀ sọ pé irun jama ọlọ́lá olóore nígbà míì a fẹ́ dárun kí ṣé ẹni tí ó àsìkò irun tó sì fẹ́ dárun kí tàbí ẹni tí ò mọ ibi tí wọ́n ń dojú kọ nínú masalasi tó wọ̀ yọ ṣe máa wá àfa káàkiri definitely ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀. bákan náà mo ti kọ́ ọ ìwé síwájú lórí agbọ́nni yìí tí mo pè ní àsìkò irun àti kíbúlà ní ilẹ̀ Yorùbá ní èdè Yorùbá àti ní èdè Gẹ̀ẹ́sì ìwé yìí oníkálukú gbọ́dọ̀ ní lọ́wọ́ nítorí pé àwọn àlàyé ibẹ̀ ó pọ̀ ṣùgbọ́n èyí tá a tún wá fẹ́ ṣe lónìí ó tún jẹ́ àgbéyẹ̀wò rẹ̀ àsìkò irun ọ̀pọ̀lọpọ̀ wa la àti ìdá kíbúlámà tó sì já sí pé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí òun ni wọ́n wà nínú ìṣòro àìdá kíbúlámà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a tún fẹ́ gbìyànjú láti jẹ́ kí ẹ̀kọ́ yìí ó tún yé wa síwájú sí i nínú ìwé àtẹ̀jáde tí ń bẹ lọ́wọ́ wa yìí òun ni a kọ́kọ́ kà ká tó wá lọ sí orí practical rẹ̀ ẹ jẹ́ ká yẹn tí ń bẹ nínú ìwé yìí بسم الله الرحمن الرحيم ìbátan oòrùn àsìkò irun àti kíbùlà àyè mélòó ni oòrùn ti ń yọ àyè mélòó ni oòrùn ti ń wọ̀ ohun tó bí ìbéèrè yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ kan ń bẹ ń ta tí ò yanjú nínú ọ̀rọ̀ tí ò yanjú òun ni ká sọ pé a ní kọjú sóòrùn pé ta bá fẹ́ kírun a ní kọjú sí ibi tí òòrùn ti yọ ọ̀rọ̀ tí ò yanjú ni nínú ọ̀rọ̀ tí ò yanjú òun ni ká sọ pé a gbé ibi tó òòrùn ti yọ sí ẹ̀gbẹ́ kan a wà kọjú sí ẹ̀gbẹ́ míì ọ̀rọ̀ tí ò yanjú lòun náà méjèèjì ni mo wá rò tí mo fi wá béèrè pé àyè mélòó ni òòrùn ti ń yọ àyè mélòó ni òòrùn ti ń wọ̀ yiri àwọn ááyà wọ̀nyí wò dáadáa yiri àwọn àyà wọ̀nyí wò dáadáa ìkíní nínú súra muzammil quran seventy three verse nine allah subhanahu wa ta'ala sọ pé rọ́bù limashiriki wa limagribi la ilaha illahu fatakhidihu wakila rọ́bùlì mọ́ṣíríkì wálé mọ́gírìbẹ̀ olúwa ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn láìláha ìláhu kò sí ọlọ́run tí ìjọsìn tọ́ sí àfi òun fatakiluhu wakila nítorí náà mú un ní aláfẹ̀yìntì. ohun tó jọ ń tà wá ń bẹ̀ òun ni ibùyọ oòrùn àti ibùwọ oòrùn níbẹ̀ yẹn Allah subhanahu wa ta'ala ibùyọ ní ìsọ ẹyọ singular olúwa ibùyọ oòrùn tó fẹ́ dàbí ẹni pé àyè kan náà ń pè ní ibùyọ. nígbà tó fẹ́ dákọ ibùwọ̀ ó tún mú wá ní ìmúwá singular ẹ̀yọ olúwa ibùwọ̀ oòrùn àbí àyà kan wí báwọn nínú suratu muzammil quran seventy three verse nine two nínú sura arahman sura arahman quran fifty five verse seventeen allah subhanahu wa ta'ala sọ pé. rọ́bùlì mọ́ṣírì kọ́ìnì wà rọ́bùlì mọ́gẹ́rì báyìí. Allah tó sọ pé olúwa ibùyọ oòrùn méjèèjì àti ibùwọ̀ oòrùn méjèèjì olúwa ibùyọ oòrùn méjèèjì àti ibùwọ̀ oòrùn méjèèjì kí ló túmọ̀ sí ó ń túmọ̀ sí pé ó ti kúrò ní ẹyọ ó ti kúrò ní mufrad ó ti di musanna ó ti di méjì tó tún túmọ̀ sí pé ibùyọ oòrùn méjì àti ibùwọ̀ oòrùn méjì tẹ́ bá wá bẹ lómi náà léèrè yóò sọ pé àyè méjì ni oòrùn ti ń yọ àyè méjì náà sì ni ó ti ń wọ̀ nítorí pọ́lọ́ ń sọ pé rọ́bùlì mọ́ṣúrì kọ́ínì wà rọ́bùlì mọ́gẹ́rì báyìí three three a nínú súra asọ̀fàt quran thirty seven thirty seven verse five allah subhanahu wa ta'ala ó sọ pé rọ́bù sàmáwá ti wà lẹ́ وما بينهما ورب المشارق رب السماوات والأرض òun ni olúwa àwọn sámà àti ilẹ̀ òun ni olúwa àwọn sámà àti ilẹ̀ wàmà báyìí náà hùmà àti ohun tí ń bẹ láàrin àwọn méjèèjì wàrọ̀bùlẹ̀ màṣáríkọ̀ òun sì ni olúwa àwọn ibùyọ oòrùn láàrin yẹn Allah subhanahu wa ta'ala ó tún mú ibùyọ oòrùn ó tún mú wa ní jámùú tó túmọ̀ sí pé ibùyọ yẹn ó ti kúrò lẹ́yọ kan ó ti kúrò méjì ó ti pọ̀ ju méjì lọ. tí ibùyọ oòrùn tó bá pọ̀ ju méjì lọ ibùwọ̀ ńkọ́ so ní méjì ní tiẹ̀ ẹ jẹ́ 3b nínú súra alimaharij quran seventy verse forty quran seventy verse forty allah subhanahu wa ta'ala fàlà okosimu birọ̀bìlìmọ̀sáríkì wàlìmọ̀gọ́rìbì ìnàlákọ́dìrún fàlà okosimu birọ̀bìlìmọ̀sáríkì wàlìmọ̀gọ́rìbì ìnàlákọ́dìrún nítorí náà èmi ń búra pẹ̀lú olúwa àwọn ibùyọ oòrùn àti àwọn ibùwọ̀ oòrùn ibùwọ̀ oòrùn dájúdájú àwa ni alágbára láàrin yìí Allah wá jẹ́ kó hàn sí wa wípé bí ibùyọ oòrùn ṣe pọ̀ bẹ́ẹ̀ náà ni ibùwọ̀ oòrùn náà pọ̀. tí a bá kọ́kọ́ wo ìtọ́sí ọ̀rọ̀ fún àyà yẹn asọ́nbẹ̀ pé ìyẹn ni pé èmi olúwa àwọn ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn ń fi ara mi búra Allah subhanahu wa ta'ala ó máa ń fi ara rẹ̀ búra a sì máa fi ẹ̀dá rẹ̀ náà a sì máa fi búra tí a bá wá wo àyà yìí a rí i pé. ó fẹ́ dàbí ẹni pé wọ́n ń takora wọn ọ̀kan dákọ ibùyọ àti ibùwọ̀ ó mú wá ní ìmúwá ẹ̀yọ ọ̀kan dákọ ibùyọ oòrùn àti ibùwọ̀ rẹ̀ ó dákọ rẹ̀ ní ìdákọ pé méjì ni àyà mi wá jẹ́ kó tún yé wa pé kò mọ́ ní méjì ọ̀pọ̀. ó sì mú wá ní jámù ọ̀pọ̀ àkíyèsí ẹ jẹ́ kí a wo nǹkan tí àwọn onímọ̀ sọ lórí ọ̀rọ̀ yẹn one èròǹgbà Allah subhanahu wa ta'ala pẹ̀lú mashirik àti magribi tí Allah sọ nísọ ẹyọ ní agbègbè ibùyọ oòrùn àti agbègbè ìbùwọ̀ oòrùn níbi tí aláwo ti dárúkọ mọ́ ṣíríkì àti mọ́ gíríbì ohun tó gbà lérò ni sáìdì gbogbo sáìdì tí oòrùn ti ń yọ àti gbogbo sáìdì tí oòrùn ti ń wọ̀ ó kó gbogbo wọn papọ̀ gẹ́gẹ́ bí àyè tí òòrùn ti ń yọ àti àyè tí òòrùn ti ń wọ̀ bí ìgbà tí a bá sọ pé a lè gba ibi wọlé abala bí wọlé a sì lè gba abala bí wọlé tó sì já sí pé ibi tá à ń nà ká síhun kì í ṣe ẹnu ọ̀nà kan la ṣe é bẹ̀ mọ́ àlesọ bá a bá àlesọ bẹ́ẹ̀ bí mọ́sáàsì ṣe wà ní ìsìn eléyìí ní ẹnu ọ̀nà méjì lábala kan èyí náà ní ẹnu ọ̀nà méjì lábala kan a lè rí mọ́sálásí míì tí ẹnu ọ̀nà tó wọbẹ̀ tí ó ju méjì lọ àwa ń sọ fẹ́ nìkan pé ó níbo ni kò ń gbà wọnú mọ́sálásí a ní àyè méjì ló lè gbà wọlé o lè bá ibi wọlé o sì lè bá ibi wọlé nígbà tó bá wá débẹ̀ o ní àmọ̀ pé ibi tó ń lè bá wọlé òun ẹnu ọ̀nà ṣe kí ni ọ̀pọ̀ ń bẹ orí nǹkan tí aláwọ̀ gbé mọ́ṣíríkì àti mọ́gíríbì kà nìyẹn ó gbé ka orí jíhà agbègbè tẹ́lẹ̀ wá bíyàn léèrè pé agbègbè wo ni òòrùn ti ń yọ ní àdúgbò yín ẹnu kọ́ sọ pé agbègbè báyìí ni ní agbègbè bo ló ti ń wọ̀ kó ní agbègbè báyìí ni kò jù bá ń lọ. sọ. ni ibùyọ oòrùn lásìkò ẹ̀ẹ̀rùn àti ibùyọ oòrùn lásìkò òjò bákan náà magiri bayini ibùwọ̀ oòrùn lásìkò ẹ̀ẹ̀rùn àti ibùwọ̀ oòrùn oòrùn lásìkò òjò ní ti mashiri kọ́ínì àti magiri bayini gbogbo àpapọ̀ oṣù méjìlá tí í ṣe ọdún kan a lè pín wọn sí méjì àsìkò ẹ̀rùn àsìkò òjò ibi tí oòrùn ó ti yọ lásìkò ẹ̀rùn àti ibi tí ó ti yọ lásìkò òjò ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tí oòrùn ó ti wọ̀ lásìkò ẹ̀rùn àpapọ̀ ọbẹ̀ àti àpapọ̀ ibi tí òòrùn ó ti wọ̀ lásìkò òjò òun náà jẹ́ méjì ìyẹn ni nǹkan tó lọ ń gbà lérò pẹ̀lú rọ́bùlì mọ́ṣírì kọ́ínì wà rọ́bùlì mọ́gìrì báyìí kì í ṣe pé àyè méjì péré lòun ti ń yọ rárá o ọlọ́run fi sísìn ó fi pín ó fi pín yíyọ àti wíwọ̀ oòrùn lásìkò òjò gbogbo ibi tí oòrùn ti ń yọ lásìkò òjò gbogbo ibi tó oòrùn ti ń yọ ó jẹ́ méjì báwọn lásìkò ẹ̀rùn gbogbo ibi tí oòrùn ti ń wọ̀ lásìkò òjò gbogbo ibi tí oòrùn ti ń wọ̀ àwọn náà jẹ́ méjì ó èròǹgbà tí ń bẹ lábẹ́ rọ́bùlì mọ́ṣúrì kọ́ínì wà rọ́bùlì mọ́gìrìbáínì kì í ṣe pé òòrùn ń yọ ní ààyè méjì ìtukùtù ni kó sọ pé ààyè méjì péré lòòrùn ti ń yọ o sísìn sánà am ọdún ni Allah ó fi pín yíyọ rẹ̀ ń bẹ̀ yẹn èyí tí ń yọ lásìkò òjò àtẹ̀yí tí ń yọ lásìkò ẹ̀rùn so ó jẹ́ méjì báwọn èyí tí ó wọ̀ lásìkò ẹ̀rùn èyí tí ó wọ̀ lásìkò òjò òun náà jẹ́ méjì báwọn agásí pé láàrin yìí aláwọ̀ tún fi àsìkò ọjọ́ àsìkò ọjọ́ nínú ọdún ó fi pé yíyọ oòrùn àti wíwọ̀ oòrùn ní ti àkọ́kọ́ ó fi jíhà ó fi pín ó fi jíhà pín ti àkọ́kọ́ pé sáìdì ibi tó òòrùn ti ń yọ wárè o sáìdì ibi tí òòrùn ti ń wọ̀rẹ́ o ó fi yẹn pín bẹ̀rù ní ti àyà mọ́ṣúrìkọ́ínì àti mọ́gìrìbáínì kí ló fi pín ìgbà kò fi sáìdì pín bẹ̀rù ìgbà tí à ń lò nínú ọdún tó jẹ́ ìgbà méjì ìgbà òjò àti ìgbà ẹ̀rùn ló fi pín bẹ̀ yẹn. three èròǹgbà Allahu pẹ̀lú mọ̀ṣáárìkì ni àwọn ọ̀ọ́dúnrún àti ọgọ́ta ibùyọ oòrùn three sixty three sixty locations ní ṣáìdì ní agbègbè ibùyọ oòrùn bákan náà magarib ní àwọn ọ̀ọ́dúnrún àti ọgọ́ta ibùwọ̀ oòrùn three sixty locations ní agbègbè ibùwọ̀ oòrùn. ohun tá à ń sọ rèé nígbà tí Allah lò mọ̀gáríbà àti mọ̀ṣáríkì èròǹgbà rẹ̀ ni pé sáìdì ibi tóòrùn ti ń yọ tẹ́ un rí hùn tá bá ní ká fi níta lè fi wé níbi lane lane òpópónà òpópónà three sixty ló wà ní sáìdì kan tó ti ń yọ òpópónà three sixty ló wà ní sáìdì kejì tó ti ń wọ̀ ok tó bá yọ ní. lane one á wọ̀ ní lane one tó bá yọ ní lane two á wọ̀ ní lane two tó bá yọ ní lane three á wọ̀ ní lane three tó bá sì yọ ní lane three sixty á wọ̀ ní lane three sixty. ìyẹn ni túmọ̀ mọ̀ṣáríkì àti mọ̀gáríbì so ti rí pé kò sáyà kan tó takora wọn èròǹgbà. E tí ó wà lórí àyà kọ̀ọ̀kan òun ló yàtọ̀ dimension tàbí criterion òṣùwọ̀n tí aláwo lò nígbà tó fẹ́ dákọ̀ mọ́gíríbì àti mọ́ṣúríkì òun ni pé kò wo lens kò wo lens nígbà yẹn ntọ́kàn wò ni ṣáìdì bíi ṣáìdì bíi bí gbàtà bá sọ pé ọlọ́run dá ẹ̀gbẹ́ méjì fún ọmọnìyàn ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì àbí ǹjọ́ tako tá a bá sọ pé ọlọ́run dá ọmọ níka márùn-ún sí ẹ̀gbẹ́ ọ̀tún ọmọ níka márùn-ún sí ẹ̀gbẹ́ òsì sọ takora wọn kò takora wọn tó bá yẹ ọwọ́ ọ̀tún rẹ wò ó bá ka márùn-ún bẹ́ẹ̀ tó bá òsì rẹ wò ó bá márùn-ún bẹ́ẹ̀ tá a bá tún tẹ̀ wá gúta tún ní ìka mẹ́wàá ní ń bẹ ní ọ̀tún ọmọnìyàn ìka mẹ́wàá ní ń bẹ ní òsì ọmọnìyàn sọ́tako ń tà ń sọ ni kọ̀tako ọ̀ á jẹ́ pé èròǹgbà wa níbẹ̀ yẹn ni pé a ti mú ọwọ́ ọ̀tún àtẹsẹ̀ ọ̀tún fún sáìdì kan a ti mú ọwọ́ òsì àtẹsẹ̀ òsì sí sáìdì kan àti kínní kejì olọmọ níka wà àbí nǹkan tí ọlọ́run gbà lérò nù now nígbà tó Ọlọ́run wá sọ eléyìí àwa fẹ́ ṣiṣẹ́ tọ̀ practically amọ̀pọ̀ Ọlọ́run ò ní parọ́ iṣẹ́ wa yóò wá máa fi ntọ́lọ́ ń sọ yóò máa fi rinlẹ̀ iṣẹ́ wa yóò máa fi ntọ́lọ́ ń sọ yóò máa fi rinlẹ̀ ní ìsìn àwa bọ́ pátákó báyìí láti demonstrate ntọ́lọ́ ń sọ yìí láti confam ẹ̀ nínú ìwádìí tiwa náà tá a ṣe. gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ ìgbà tó lọ́n dákọ ibùyọlẹ́yọ àmọ́ tó gbà lérò ṣáìdì ló gbà lérò abala ìgbà tó dárúkọ mọ́ṣírí kọ́ínì àti mọ́gírì báínì àsìkò tá à ń lò nú ọdún ló gbà lérò ó sì jẹ́ àsìkò méjì àsìkò ẹ̀rùn àsìkò òjò ìgbà tó wá dárúkọ mọ̀ṣáríkù tó mú wá ní jámù ohun tó gbà lérò ó ní lanes tí àwọn òrùn yẹn ń tọ̀ tó bá ti jáde lanes yẹn sì jẹ́ three sixty ní east ó jẹ́ three sixty ní west láti wá kọ̀nfàmù eléyìí pé ọ̀rọ̀ ọlọ́run òdodo ni kódà kò ṣeé jàǹyàn rárá àfẹni tí ò bá lè ṣiṣẹ́ tọ́ ló kù. ẹ rí i pé àkọlé ọ̀rọ̀ wa ni ìbátan oòrùn àsìkò ìrun àti kíbla gbogbo ọ̀rọ̀ wa yóò dá lórí ká fi dá àsìkò ìrun mọ̀ ní pàtàkì jùlọ kòrun vúrì àti àsìkò ìrun asri ìwé tí ń bẹ lọ́wọ́ wa yìí tó sì wà lójú pátákó yìí ohun tí mo kọ sókè rẹ̀ ni òòjì òòrùn kàtàrí fún ọ̀pá three centimeter dasa gbogbo ala ti máa ti ń jẹ́ dasa àbí ohun tí ń jẹ́ dasa òun ni irinṣẹ́ kékeré kan tí a ṣe ní talim láti máa fi wọn láti máa fi wọn àsìkò ìrun. irinṣẹ́ náà òun nìyí kò jù báyìí náà lọ ṣe wá rí ọ̀pá yìí three centimeter ni three centimeter òun ni ọ̀pá tí mo mú lọ́wọ́ yìí a ti wá fi ìntàfi máa ṣe òdiwọ̀n ibi tí òjì bá dé òjì ọ̀pá ibi tó bá dé a ti ṣe pépà kan bẹ́nu tá a ti pín pẹ̀lú òṣùwọ̀n sẹ̀ńtímítà gbogbo sẹ̀ńtímítà tí ó wà nù rẹ̀ six sẹ̀ńtímítà ni ok táwa ti wá gbé kínní lé orí erùpẹ̀ á jẹ́ kó tẹ pẹrẹsẹ kó balance kó má fi síbi kankan ohun tí ó sì ràn wá lọ́wọ́ lórí rẹ̀ òun náà ni kíní plumber tó wà nú ẹ̀ tómi yẹn bá ti balance now ẹ wá já wo ohun tó ń ṣẹlẹ̀ sí ìrìn àjò oòrùn sí ọ̀nà kan pé ló ti ń yọ gẹ́gẹ́ báwọn kan ṣe lérò tàbí ọ̀nà méjì ló ti ń yọ gẹ́gẹ́ bí àwọn kan ṣe lérò tàbí ọ̀nà tó ti ń yọ pọ̀ òòrùn òkúkú ṣe é wò míyàn bá wo òòrùn ojú rẹ̀ yóò láàyè àmọ́ a lè mọ ìrìn àjò rẹ̀ fún ìrun kíkí tábà fẹ́ kí kìí ṣe fún di míì torí pé kò yẹ so ń jẹ kò sì sowó ń bẹ àmọ́ a kírun ó sopọ̀ mọ́ ìrìn àjò òòrùn nítorí pé ìrun àyílà ó wọlé nígbà tí òòrùn bá kan àtàrí tó yẹ àlásàrì ó wọlé nígbà tá a bá ṣí òòjì òòrùn òòjì tá a fi kí àyílà àti òòjì tó dúró sínú òòrùn nígbà náà ẹ jẹ́ ká wo àwọn àwòrán yìí náà. ká sọ pé oòrùn nìyí orí ilẹ̀ ayé rèé. yíyọ tí òòrùn bá yọ gẹ́gẹ́ bó ṣe yọ ní àárọ̀ yìí ó yọ ní ibùyọ rẹ̀ bí àkókò bá ṣe ń gunra wọn òun náà láàmà rí òun náà tí ó mọ rìn bọ̀ yóò máa rìn bọ̀ fi rìn dé orí wa nígbà tó kọ́kọ́ yọ à ń wò lọ́ọ̀kan ni àbá àìrí òòrùn lọ́ọ̀kan tá a máa wò lọ́ọ̀kan báyìí à ń òòrùn lọ́ọ̀kan ni àwa a sì ń wò ó bọ̀ à ń wò ó bọ̀ tí ń rìn tó ń rìn tó ń rìn nígbà tó bá yóò di pé yóò rìn dé àtàrí wa débi pé tọ́ ọ bá wò lọ́ọ̀kan ò ní rí mọ́ àfi tọ́ ọ bá gbógun sámọ̀ báyìí lọ́wọ́ àárí àsìkò tí ẹ̀dá ò gbé ojú sí sámọ̀ báyìí kó tó lè rí oòrùn àsìkò yẹn ni oòrùn kan àtàrí tó túmọ̀ sí pé tá a bá sọ pé bíbá yìí jẹ́ agbègbè ibi tí oòrùn ti ń yọ lù wá a wá sọ pé òòrùn yìí ọyọ ń bì òòrùn tó yọ ní bíbà yìí ibíbà yìí tá a bá mú fún agbègbè ibi tóòrùn ti ń wọ̀ a tún yọ òòrùn kan náà síbẹ̀ pé ibi tí ó wà wọ̀ sí nìyẹn so tí eléyìí máa jẹ́ ìbẹ̀rẹ̀ tí eléyìí máa jẹ́ ìparí àbí. eléyìí máa jẹ àárín sóyè wa oòrùn tó yọ níbi ìbẹ̀rẹ̀ tí ó ti yọ yìí tó sì ń bọ̀ wá síbi ìparí yìí ọ̀nà tí ó gbà rèé ó lè yọ níbi aago méje àárọ̀. ó sì lè wọ̀ níbi aago méje alẹ́. ok òrùn yìí lè yọ ní aago méje fún àpẹẹrẹ bí àpẹẹrẹ ó lè yọ ní aago méje àárọ̀ kó sì wọ̀ ní aago méje alẹ́ gbogbo ìgbà tí òrùn yìí yọ níbí ní gbogbo agbègbè ìbẹ̀rẹ̀ ẹnìkan wá dúró sínú oòrùn òun rèé ohun tó wá dúró sínú oòrùn láàrin yìí a fi òdiwọ̀n gíga rẹ̀ a fẹ́ fi jọ gíga dásà gíga dásà yìí ó jẹ́ three centimetre tí o lu ara rẹ̀ ó lè ga sípò ga níga bàtà mẹ́fà tàbí bàtà márùn àtààbọ̀ tàbí ìwọ̀n bàtà márùn èyíkéyìí tó o bá lò ń nǹkan kan náà láàjọ rí nígbà tá a bá fẹ́ rí èsì rẹ̀. a ṣàkíyèsí pé tá a bá bọ́ ọ̀tà gan ní ìsìn oòrùn tó yọ ń bì òjì ọ̀pá yìí tí ò ga ju three centimeter lọ òjì rẹ̀ ọ máa gùn jù lọ nílẹ̀ẹ́lẹ̀ òjì rẹ̀ á gùn jù lọ ní ilẹ̀ẹ́lẹ̀ bí òòrùn yìí tọ́wọ́ tún dé irú òjì yẹn òun náà dínkù sírú direction tiẹ̀ ni pé a máa dínkù ni tí òòrùn yìí tó bá tún dé irú bíi òjì náà òun náà tún dé irú bíi òun náà máa dínkù ni tó bá wá di pé òòrùn yìí ó ti wọ àárín gbogbo sánmà tó ga sí pé tó dúró báyìí ò lè rí lọ́ọ̀kan mọ́ àfi kó o gbé ojú sókè báyìí kó tó lè rí ní àsìkò yẹn la sọ pé oòrùn yìí ó ti wà ní àárín àsìkò tó bá wà láàárín nílùú wa yìí ó ní àsìkò tí oòrùn kan àtàrí ó ní àsìkò tí oòrùn kan àtàrí ní àsìkò yìí òjì wa òjì wa tó ń dínkù gbọ́ òun náà á dínkù dé òpin ibi tó máa dínkù dé tí òfin ní dínkù mọ́ tàbí kí òjì wa kó tán lẹ̀ ráúráú ọ̀kan nù nǹkan méjì ni ó ṣẹlẹ̀ nínú kí òjì kó dínkù pin ní ọ̀wọ́ àsìkò tí òjì tí òòrùn fi wà ní àárín sánmà àsìkò tí òun kan wà ní àtàrí tàbí kí òjì yìí kó dínkù tán tàbí kó ṣe kí ni tàbí kó dínkù tán ńlẹ̀ tá a ní rí òjì kankan mọ́ ńlẹ̀ tó bá dúró gbantọ́ báyìí tó wá ní kẹlòmíì wá wò ó sórí òjì rẹ̀ ńlẹ̀ tó òòrùn sì ràn nígbà tí kò bá rí òjì ẹmọ ńlẹ̀ lásìkò náà ó ní oòrùn yẹn kan àtàrí rẹ̀ ní kété tí oòrùn yìí tó bá tún kúrò ní àárín yìí tó tún débí òjì tó kéré pin yẹn òun náà á tún gùn sí wa àgùn sí wa tàbí òòjì táàrí mọ́ rárá yẹn á yọ wá àsìkò tí òòjì yẹn gùn sí yẹn tàbí àsìkò tí òòjì táàrí mọ́ yẹn tó ṣẹ́yọ padà yẹn àyílà ti wọlé ohun tí ń jẹ́ pé òòrùn kan àtàrí òòrùn yí àtàrí nìyẹn kíyèsí àsìkò tí òòrùn kan àtàrí ọ̀kan nú ìṣẹ̀lẹ̀ méjì la sọ pé ó lè ṣẹlẹ̀ òjì wa tó ga jù wá lọ tẹ́lẹ̀ á dínkù pin tí ò ní dínkù mọ́ fún àwọn àsìkò kan àwọn àsìkò yẹn ó lè jẹ́ bí ogún ìṣẹ́jú ó lè jẹ́ bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kódà ó lè jẹ́ ọgbọ̀n ìṣẹ́jú tí òfin ní dínkù mọ́ ní kété tó o bá tún yẹ òjì yìí wò padà tí òjì yìí tó bá ti gùn sí i òòrùn yẹn ti kú ò ní àtàrí tó o bá gbójú òkè báyìí ò ní rí mọ́ ń bẹ̀ àfìgbà tó o bá tó wò bó o ṣe ń wò bọ̀ lẹ́ẹ̀kan ọ̀nà ẹ̀ lè má ti jìnnà ṣùgbọ́n o ò lè rí mọ́ ní ọ̀gángan orí rẹ mọ́ àsìkò yẹn ni òòrùn yẹ ní àtàrí ẹnikẹ́ni tó bá fẹ́ kírun àìlà tẹ́ ń pè ní zuhuri tó bá kí ní àsìkò tí òòrùn wà ní àárín yìí, kò nírun. ṣe ti rí pé ìbátan tó lágbára ló wà láàrin oòrùn àti àsìkò ìrun àsìkò tí oòrùn wà níbí báyìí tó wà ní àárín yẹn kò sí náfìlà kankan tó lè yàn tọ́lọ́ lè gbà lọ́wọ́ rẹ̀ kò sì sí ìrun ọ̀ràn yàn kan tó lè kí tó lè gàtẹ̀wọ́gbà àti pé ní kété tí oòrùn yìí tó dé àárín yìí àárín yìí ó ní gbogbo tí ń jẹ́ náfìlà dùhà ló parí gbogbo tí ń jẹ́ náfìlà dùhà ló parí tó bá sí pé twelve twenty òun ni òòrùn yẹn débì òun ní yan náfìlà kankan mọ́ o sì ní kí ọ̀ràn yàn kankan mọ́ títí tí òòrùn yìí tí ó fi yẹ̀ kẹ́sẹ́ kúrò láàrin bọ́ sí agbègbè ibi tó ti fẹ́ lọ wọ̀ so ti yé now oòrùn yóò wà ní dúró sẹmọkẹbi tí ń bọ̀ ní ìbẹ̀rẹ̀ ẹ̀ ní ìparí ìparí nìyí tọ́ba tó wá rìn débì òjì náà ní dúró òun náà mọ gùn sí òun náà mọ ṣe yóò mọ gùn sí báwo la wá mọ àsìkò àlàásárì òun náà ní í ṣe pẹ̀lú ìrìn àjò oòrùn àti òjì ẹni tó dúró ní ìgbà tí a kí àìlà a sọ pé oòrùn yìí ó yẹ̀ ní àtàrí òjì yẹn sì gùn débí báyìí bóyá ńgbà tí ọkàn àtàrí òjì yẹn kò gùn jù báyìí lọ àmọ́ ní kété tó yẹ̀ ní àtàrí wá òjì yẹn sẹ́rí pé sáìsì eléyìí òdiwọ̀n eléyìí ó gùn ju òdiwọ̀n eléyìí lọ òdiwọ̀n tó fi kan àtàrí nìyí òdiwọ̀n tó fi yẹ̀ ní àtàrí nìyí ó ń láti gùn sí ni kódà kọjá sí pé nígbà tó òòrùn kan àtàrí òjì tán lẹ̀ ni tó tán lẹ̀ ìwọ̀n ọ̀bẹ yìí tó bá ṣẹ́yọ wá ìwọ̀n ọ̀bẹ yìí tó bá ṣẹ́yọ wá báyìí òun làyí là fi wọlé táfi kí àìlà tó bá ga sí pé lásìkò yẹn òòjì tán ni èyí tó bá ṣẹ́yọ lẹ́yìn ìgbà tó tán lẹ̀ yẹn àìlà ti wọlé nù tí ó bá sì tán lẹ̀ tó kéré pin àsìkò tí òòjì tó kéré pin yẹn tó tún ga sí àsìkò yẹn ni àìlà wọlé ó wá jẹ́ kínní ni ó jẹ́ kejì ni a gbọ́dọ̀ mọ òòjì gígùn òjì tá a fi kí àìlà a gbọ́dọ̀ mọ gígùn òjì tí a fi kírun zuhuri nítorí pé tí a bá mọ̀ a ní máa sì kówó ní àlásàrì wọlé tí a bá ti mọ àsìkò tí oòrùn yẹ̀ ní àtàrí a ní mọ ìgbà wo làlásàrì ṣe kí ni o òun ló wọlé èyí sì ṣokùnfà tí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá tí wọn ò fi rí ìrun àlásárì kì wọn ì rí kí báwo la ṣe wá mọ àsìkò náà lẹ́yìn tá a bá ti mọ òdiwọ̀n in tá a fi kí àyílà tó bá jẹ́ pé léyìí ni tá a sì mọ òdiwọ̀n kínní yìí àròpọ̀ méjèèjì ó ní tá à ń retí ká tó lè kí àlásárì ká sọ pé òòjì yẹn dínkù pin ni nígbà tó yẹ látàrí tó gùn tó báyìí òdiwọ̀n eléyìí tá a bá fún ní bóyá fún ní two centimeter bí àpẹẹrẹ tá a bá pè ní two centimeter tí irinṣẹ́ tá a lò tó sì ga níga three centimeter ó túmọ̀ sí pé àlàsàrì ọjọ́ náà àfi kárí in tí ó gùn ní five centimeter látara three centimetre eléyìí kì í ṣe five centimetre nǹkan mi o tó ti yé kì í ṣe five centimetre òpó mi o five centimetre òpó tó o lò láìla òpó tó o lò láìla three centimetre ni ni gíga òpó yẹn òjì òpó yẹn tó fi káyìí là ó ní two centimetre ok àròpọ̀ two centimeter àti three centimeter ó gé five centimeter ó túmọ̀ sí pé ó gbọ́dọ̀ ṣe sùúrù kí òòjì tí ó ń yọ padà yìí kó gùn wọ five centimeter kó gùn dérú àárín ìgbà yẹn ni astri tó ṣe kí ni o ló tó wọlé tó o bá fi lè kí àlàásárì ṣáájú àsìkò yẹn o kì í náfìlà bẹ́ẹ̀ ló sì kí ọ̀ràn yẹn nítorí pé àníyàn lọ́lọ́run fi san lẹ́san àníyàn rẹ ti wá dànù nípa pé iṣẹ́ rẹ kò jọ iṣẹ́ mọ́ tó olóògbèrò àlásàrì ni olófẹ́ kí náfìlà àsìkò àlásàrì kò sì tí ì tó o sì fẹ́ kán gbèrò náfìlà agásí pé astri tó o gbà lérò pé o fẹ́ kí àsìkò tí ì tó o ní ládàá ọ̀ranyàn bákan náà o sì gbèrò náfìlà àjásí pé ó ṣe iṣẹ́ àṣedànù nù kọ́nà mọ̀ jẹ́ ká ṣiṣẹ́ àṣedànù láfi gbọ́dọ̀ mọ kíní ìwọ̀n dáadáa kò pọn dandan fún ọ kó o lo eléyìí àmọ́ tó pọn dandan ni pé ntọ́ máa lò ọ gbọ́dọ̀ mọ bó ṣe ga ma nǹkan náà sì gbọ́dọ̀ jẹ́ nǹkan tó rọrùn láti lò fún ọ tó bá sọ pé o fẹ́ máa lu ara rẹ nípa pé o ti mọ bó ṣe ga tó ọ wà bùkátà sí ẹnìkejì torí pé wọ nìkan ò lè dúró kó o fẹ́ mọ bó o ṣe kó o fẹ́ mọ ibi tó jẹ ẹ́ dé láì ní tẹrí mọ́lẹ̀ tó o bá ti tẹrí mọ́lẹ̀ o ti da o ti da géèjì òdiwọ̀n gíga rẹ o ti wọ́ nìyẹn ọ̀n láti dúró gbàǹtọ̀ bí sọ́jà ṣe máa dúró so lẹ́yìn ìgbà náà ẹnìkan wà bá ọ fàlà sí ẹ̀yìn gìgísẹ̀ rẹ àti ibi tí òjì rẹ dé tọ́ba ti bọ́ fàlà síbi tó jì rẹ dé àti ibi gìgísẹ̀ rẹ ọ wàá fi ẹsẹ̀ ọ̀tún tó méjèèjì ló wà ńlẹ̀ ó gbé ẹsẹ̀ òsì ó gbé síwájú gìgísẹ̀ ọ̀tún so ẹsẹ̀ ọ̀tún dúró fún pé ẹsẹ̀ kìíní nù ìkejì dúró fún ẹsẹ̀ kejì ìkẹta dúró fún ẹsẹ̀ kẹta tó fi kàdé ibi tí wọ́n fa ìlà sí ìṣòro tí o tún lè kàn níbẹ̀ ni pé nígbà tó o bá wọ̀n lọ tó wá ṣẹ́kù bẹ́ńgán kí ló fi sòdiwọ̀n bẹ́ńgán òun sọ sọ pé ẹsẹ̀ mẹ́rin àti àtàǹpàkò kan ni àbí ẹsẹ̀ mẹ́rin àti kòjẹ̀gbin ó rí i pé ó fẹ́ ní ìṣòro ráńpẹ́ díẹ̀ àmọ́ ńgbà tí ẹ̀sìn wa kò ti ṣe òṣùwọ̀n léèwọ̀ fún wa in fact ẹ̀sìn wa òun ló ń polongo òṣùwọ̀n torí ọlọ́run sọ pé òun sọ mizan òun sọ òṣùwọ̀n mẹ́ṣọ́mẹ́ǹtì òun sọ kalẹ̀ òṣùwọ̀n déédéé sì lòṣùwọ̀n tọlọ́wọ̀n ọba kì í ṣe òṣùwọ̀n tí ò ní jẹ́ déédéé. now nígbà tá a ti wá rí i pé tá a bá fẹ́ ká ìlà oòrùn tó kàtàrí yóò yẹ̀ ní àtàrí òògì tó bá wá fún wa nígbà náà àròpọ̀ òjì yẹn pẹ̀lú irinṣẹ́ tá a lò òun ló máa fún wa ní àlàásàrì tí òun yẹn òun ó tún wá kọ̀ǹtínú ìrìn àjò rẹ̀ yóò máa bá ìrìn àjò ẹ̀ lọ ń tiẹ̀ ó ń lọ síbi kọ́wọ̀ nítorí pé kọ́wọ̀ yẹn náà láàfi kí ìrun mọ́gìrìbì tó túmọ̀ sí pé tá a bá wò dáadáa tá a bá wò dáadáa òòrùn wà níbí láàfi kí zúrì òòrùn wà níbí láfikí asri òòrùn wà níbí láfikí magribi ṣe ti rí pé ìbátan tí ń bẹ láàrin òòrùn àti àsìkò ìrun ọlágbára yóò yẹ ní àtàrí bọ́ síbí láfikí zuri yóò tún rìn síwájú síbi irú àárín yìí láti sọ pé asri tó lẹ́yìn náà oòrùn yìí wá gbọ́dọ̀ wọ̀ lába sọ pé àsìkò mọ́gìrìbù ṣe kí ni o àsìkò mọ́gìrìbù wọlé. lẹ́yìn àwòrán yìí a fẹ́ bọ́ sórí ìpele míì. a ti sọ síwájú pé. oòrùn yóò yọ ní ìbẹ̀rẹ̀ rẹ̀ báyìí yóò sì máa tó tọ òpópónà bọ̀ yóò sì máa tọ òpópónà rẹ̀ bọ̀ wá sí ìparí. ibi tí ti yọ yìí ibi tó ti yọ yìí ibẹ̀ fẹ̀ báyìí. ṣe wá rí àárín yìí àwọn lanes tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí Quran ṣe sọ ọ̀pọ̀ ṣáìdì ibi tóun ti máa ń yọ yìí ta lè pè ní ṣáìdì mashrik àwọn lanes tó wà ń wọ́n ṣe kí ni wọ́n pọ̀ lẹ́ǹsì yẹn làwọn àáfàá sọ pé lọ́lọ́run rí fàásì pẹ̀lú mọ̀ṣáríkì àti mọ̀gáríbì tó túmọ̀ sí pé oòrùn yẹn ó lè yọ jáde láti bí ó lè yọ jáde láti lẹ́yìn ó lè yọ jáde láti lẹ́yìn ó lè yọ jáde láti lẹ́yìn ó lè yọ ní bíbáyìí ó lè yọ ní bíbáyìí ó lè yọ níbí ó lè yọ níbí ó lè yọ níbí ó lè yọ níbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà a sọ fún wa pé nǹkan kan bẹ tí ń jẹ́ pé òun kàtàrí àbí a sì sọ pé ọ̀kan nù ṣẹlẹ̀ méjì la máa retí ní àsìkò tóun bá kàtàrí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ni pé kí òjì wa tó ń dínkù bọ̀ kó dínkù pin tó ga sí pé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tẹ̀lé o ní àlékún ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ nù ìkejì o ní kí òjì wa tó ń dínkù bọ̀ yìí kó tán ráúráú kó di zero ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tẹ̀lé o ní kó rí àpíà kó yọ padà àbí tá a bá wá lo dásà tó ga níga tírí sẹ̀ntímítà tá a bá lò ǹjẹ́ àsìkò tí òjì wá dínkù pin yìí ǹjẹ́ òdiwọ̀n tí máa fún wa kò lè ọdún ṣé òdiwọ̀n kan náà ni ẹgbẹ́ tún béèrè ń béèrè ìbéèrè sí pàtàkì àsìkò tí òjì bá dínkù pin tí ọ̀tàn ń lẹ̀ fún ọdún kan láàrin ọdún kan ǹjẹ́ gíga òjì yìí ǹjẹ́ bákan náà ni kò lè ọdún tá a fi lè fọkàn sí pé tí òjì bá ti ku one centimeter a ti mọ̀ pé òun ti kàtàrí tàbí tí òjì bá ti ku two centimeter tá a fi mọ̀ pé òòrùn ti kan àtàrí ṣe mọ̀ kó tó bá ga sí pé lẹ́ǹtì kan náà ni kò lè ọdún kò la wàhálà lọ́mọ nìyẹn a ti mọ̀ pé tòjì bá ti kù two centimeter òòrùn ti kàtàrí nù àbí tó sì ń túmọ̀ sí wípé two centimeter tó tó dínkù kù yìí bóyá bíi two point two òun ni yóò lé yóò lé zero point two láfi kí àìlà tí ó mọ túmọ̀ sí pé intafikà làásàrè yóò mọ jẹ́ five point two àbí táàfin wá mọ́ pa wípé tí dásà bá ti wọ five point two á sì ṣe kí ni á sì ti wọlé rárá o òjì tí máa dínkù tí ó dínkù pin láàrin ọdún kò eni ení ẹlẹ́ẹ̀kejì àìdọ́gba rẹ̀ yìí ọwọ́ wá ká mọ̀ wípé lanes tọ́lọ́ ń sọ yẹn òdodo ni nítorí pé ìgbà tó bá lé nǹkan ó ní nítòjì máa dínkù kù Si ẹwọ ẹ jẹ́ ká wo àwòrán yìí ná tí àwọn olóyìnbó tẹ́ máa fẹ́ ya four cardinal points tá a bá sọ kíní di four cardinal points a sọ pé north ni a ní east nìyí south nìyí a sọ pé west nìyí àbí oòrùn. o le yọ níbí oòrùn o le yọ níbí oorun o le yọ níbí ibi tó ti yọ lẹ́yìn náà ló máa mú ibẹ̀ náà ni ọ wà wọ̀ sí lẹ́yìn ibi tó wà wọ̀ pé. ó ti kú òǹlé nǹkan ó ti bọ́ sílé míì ní tí ó jẹ́ ká mọ̀ òun náà ni òòjì òòrùn kàtàrí òòjì òòrùn kan àtàrí láàfin mọ̀ ẹ jẹ́ ká wo inú ìwé yìí. òòjì òòrùn kàtàrí fún ọ̀pá three centimeter dasa one Date hijira ní ọ̀nì twenty seven one fourteen thirty five twenty seven one fourteen thirty five tó bọ́ sí ọ̀nì thirty oṣù kọkànlá two thousand and thirteen dásà yìí tó ga níga three centimetre nígbà tí òòrùn kan àtàrí òògì tá a rí ńlẹ̀ is one point seven five 1.75 ẹ jí ẹ ń tọ́ bá sùn lẹ́gbẹ̀ẹ́ yín o àwọn kan ti ń sùn o ẹ̀yin ti ṣe ẹ̀yin sì jẹ́ máa calculation náà lẹ́wà ń tọ́ gbé ní 27.1.14.35 30.11.2013. òòjì òòrùn kàtàrí fún dasa tó ga níga three centimeter ó jẹ́ one point seven five ní sixteen to fourteen thirty five àti bọ́ sínú oṣù kejì nìyẹn tí ṣe oṣù sọfar tó ṣe wẹ́kú on the eighteen twelve two thousand and thirteen òòjì òòrùn kàtàrí fún dasa tó ga níga three centimeter ó jẹ́ one point eight eight kí ló ṣẹlẹ̀ sí wọn ó dínkù ní àbò lékún ó ní ok ìkẹta ní ọjọ́ kẹta oṣù kẹta fourteen thirty five hijira tó ṣe wẹ́kú ọjọ́ kẹrin oṣù 2014. thousand and fourteen òòjì òrùn kàtàrí ọ̀wọ́n one point eight four one point eight four kí ló ṣẹlẹ̀ sí un ó dínkù àbí ẹ wò ó ní àkọ́kọ́ ọ̀wọ́n one point seven five ní oṣù sì kejì ọmọ one point eight eight àlóṣe kínni ó lékún ní ìkẹta ọmọ one point one point eight four kí ló ṣe o ẹni tí ó tí gẹ́ẹ̀tì information yìí tí o sì lè tí gẹ́ẹ̀tì ẹ̀ àfi tí n bá ṣàlàyé ẹ̀ yóò wò pé àà ó ṣe di pé ó ń lékún ó ń dínkù ó ń lékún àá gẹ̀ẹ́tì ẹ̀ láìpẹ́ yìí ẹ jẹ́ ká máa bá data ẹ̀